méjì máa máa pè wọ́n lẹ́yọ kọ̀ọ̀kan tí wọ́n bá ti bọ́ síbí ẹ̀yin èèyàn ṣé láwájá ìṣẹ́kọ̀ọ́ jẹ mọ́tò àbí kó má jẹ́ kẹ́ ẹ bá ní kó jẹ́. Ah. Thank you. nǹkan kan náà nìbò tó ní kálukú ní bàbá ló láṣẹ láti wá sọ wípé. ẹ̀ẹ́dẹ́gbẹ́ pọ̀ o. mo tún kí gbogbo ilẹ̀ lọ sí o. ṣálàfíà lẹ wà. ṣé ń gbádùn alẹ́ yìí? bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ kọ́ mi ò gbóhùn yín dáadáa o. wà fẹ́yìn mẹ́ta. wọ́n pè. ṣó ti ṣe ṣe àbí ò ti ṣe ṣe ṣó ti ṣe jẹ àbí ò ti ṣe jẹ. mi não pé bẹ́ẹ̀ mi náà ṣe wù àwọn mẹ́tẹ̀ẹ̀ta iná yẹn tún wù wọ́n náà gbà ó. nínú ààfin mo pariwo pé àwọn mẹ́ta yìí kíkọ́ ni wọ́n jẹ gbogbo yín ní gan jẹ wọ́n ní kẹ́ pariwo ọmọ dáadáa. ṣé a máa tún mọ́tò ẹ̀ sọ̀rọ̀ mẹ́ta ni ká máa là sí mẹ́ta ni ṣé ká là sí mẹ́ta ṣé kéèyàn kan gbé ṣé kéèyàn kan gbé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ẹni tó máa jẹ mọ́tò ẹni tó máa jẹ mọ́tò. mọ́tò yẹn máa ṣe mọ́tò kékeré mọ́tò ọ̀gbìn ni màá ní sùn. ẹni tó máa jọkọ̀ bọ̀gì.